bẹ́ẹ̀ ni mo rí i pé alámòdì ni aláàrẹ̀ kan ni wọ́n ń rúbọ sí wọ́n ń rúbọ sáwọn àjẹ́ wọ́n rò pé ẹbọ rírú sí àwọn ẹ̀mí èṣù yóò mú àárẹ̀ kúrò wọ́n a máa rúbọ sí ọ̀pọ̀lọpọ̀ òòṣà kí wọ́n lè ríran lọ́wọ́ látọ̀dọ̀ wọn àánú ṣe ni pé wọ́n ń ṣe gbogbo òrúbọ wọ̀nyí sí èṣù ṣùgbọ́n bí wọ́n pa àwọn òdà dúró ní ìsìn wọn ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀rù ń bà wọ́n. bẹ́ẹ̀ ni àwa náà máa ń rúbọ àti babaláwa nígbà tí a ò tí ì mọ Ọlọ́run òtítọ́ nísìnyí àwọn ènìyàn wa wọn ò rúbọ mọ́ nísìnyí ṣùgbọ́n wọ́n wà láàyè síbẹ̀ wọ́n sì láyọ̀ àwọn èèyàn wọ̀nyí wọ́n ń bọ èṣù lásán ni kò wúlò. bẹ́ẹ̀ ni kò wúlò rárá ọlọ́run òtítọ́ làwa ń sìn àwa ti gba ọmọ rẹ̀ jésù kristi gbọ́ àti gbà wá là nígbà tá a bá wà nínú wàhálà òun làwa máa gbàdúrà sí àképe a sì ràn wá lọ́wọ́. lóòótọ́ ni ọlọ́run wa ọlọ́run alágbára ní í ṣe nígbà tá a fi ọkàn kan tẹ̀lé e, a máa ràn wá lọ́wọ́ nínú gbogbo wàhálà wa bẹ́ẹ̀ ni ó lágbára ju èṣù àti gbogbo àwọn òrìṣà lọ ṣé òun ló dá ohun gbogbo kí ó tó dá ohun kóhun àtayé àtohun gbogbo ó ti dá àwọn kan tá ń pè ní áńgẹ́lì ọ̀kan nínú wọn a máa jẹ́ lúsífẹ́rì lẹ́yìn ọ̀rẹ́yìn ìgbéraga kò sí láyà ó di ẹni búburú ọlọ́run sì yí orúkọ rẹ̀ padà pò láti lúsífẹ́rì sí sátani sátani kórìíra ọlọ́run nítorí pé rere ni ọlọ́run nígbà gbogbo ni sátani sì máa dùn láti fà wá lẹ́yìn ọlọ́run òtítọ́ a máa tàn wá jẹ a sì máa mú ká máa rò wípé a ní láti máa sin òun nìkan ṣoṣo ni a máa tàn àwọn ènìyàn jẹ pé kí wọ́n máa sin àwọn ẹ̀mí èṣù kí wọ́n sin òrìṣà kí wọ́n sin ṣìgìdì tàbí òrìṣà mìíràn tí kìí ṣe ọlọ́run òtítọ́ a máa tàn wọ́n láti dá oríṣiríṣi ẹ̀ṣẹ̀ a máa da ìbẹ̀rù bójó bo ọkàn wọn àwọn ènìyàn yìí sì tún rúbọ dòní olónìí nítorí wọ́n rò pé àwọn ènìyàn ti ṣe nǹkan tó mú kí àwọn ẹ̀mí búburú tàbí àwọn òrìṣà bínú tó nà láti mú kí wọ́n ní àlàáfíà wọn arúbọ sí wọn. wọ́n rò pé ẹbọ rírú yóò yí ìbínú àwọn irúnmọlẹ̀ padà kó lẹ́yìn àwọn. ṣùgbọ́n kì í ṣe èṣù tàbí àwọn òrìṣà wọ̀nyí ló yẹ ká bẹ̀rù ká sì máa sìn ẹnìkan ṣo tó yẹ ká máa sìn ká sì bẹ̀rù rẹ̀ òun ni ọlọ́run òtítọ́. kò sí ẹbọ kankan táwa ènìyàn lè rú láti mú kí ìbínú ọlọ́run yípo lórí wa nítorí ẹ̀ṣẹ̀ wa oríṣi ẹ̀jẹ̀ kan ṣoṣo ló wà tó lè ṣe èyí fún wa. jésù kristu ọmọ ọlọ́run kú ó sì ti paṣẹ ikú rẹ̀ yìí ṣe ẹbọ kanṣo tí a ní láti rú ẹ̀jẹ̀ rẹ̀ nìkanṣo ló lè wàánu kó nínú ẹ̀ṣẹ̀ wa bí a bá kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ wa gbogbo sílẹ̀ tí a sì gba Jésù Kristi Olúwa nìkanṣo gbọ́ yóò gbó gbogbo ẹ̀ṣẹ̀ wa kúrò nígbà náà ni ìbínú Ọlọ́run yóò tó kúrò lórí wa kò sí ẹ̀jẹ̀ mìíràn mọ́ bẹ́ẹ̀ ni kò sí ẹbọ mìíràn mọ́ tó ṣe ohunkóhun fún wa mọ́. bẹ́ẹ̀ ni Jésù ti kú láti rà padà kúrò lọ́wọ́ èṣù nígbà tá a bá ti jẹ́ ti Jésù yóò kó gbogbo ẹ̀rù wa lọ. Mm.